alhamdulillah asuma salatu wasalam ala rasulillah a kí ẹ̀yin ara lé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tílẹ̀ ẹ̀kọ́ muflihun high school tó kalẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run àlékún àgbéga máa bá ní ṣe fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àti gbogbo mùsùlùmí tẹ́ tó fi ń bóun wá di àsìkò yìí kọ́lọ́n kó bá ní san gbogbo wọn ní ẹ̀sùn lóore bá a ṣe ń wá òru Lailatul Qadir ìjẹra fourteen forty two ọlọ́run amọ̀bíọ́ fi wá ṣe kòǹgẹ́ òru alálùbáríkà yìí ọ̀dà ẹ̀jẹ̀ àmọ́ ẹbí tó wà lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa abdulkoyum ọláyíwọlá tí yóò kà fún wa bísmìlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة أمة مسلمة لك وأجنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ọlọ́run bá ní fún ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ kó má jẹ́ kó gbàgbé ìmọ̀ láíláí ẹ jẹ́ ká gbọ́ kíkà hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa taimiya shakir bismillah Kọ́lá Rasulullah sallallahu alaihi wasallam, man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi, fa in lam yastati' fa bilisanihi, fa in lam yastati' fa biqalbihi, wa dhalika ad'aful iman, Muslim. Translation Allah's Messenger, peace be upon him, said, Whosoever among you sees an evil, he must change it with his hand. If he is unable to do so, then with his tongue, and if he is unable to do so, then with his heart and that is the weakest form of faith transmitted by Muslims. Lessons from the Hadith. It enjoins Muslims to command what is good and forbid what is evil. It teaches the prohibition of evil comes in stages. It urges preaching against evil deeds. Ọlọ́run bá fún àwọn ọmọ náà ní àlùbáríkà tó pọ̀ kò jẹ́ kí wọ́n wúlò. Ọlọ́lá ọlọ́wàlá kù wákà ilá bìlá òfin. Pẹ̀lú ọ̀dọ́ Ọlọ́run lónìí, a tún máa mú ìjọsìn ní ìwà táyì lákàkún ẹ̀ òun náà ni tí àwọn àáfàá tí wọ́n máa ń pè ní silatul arham mímọ́ da okùn ẹbí pọ̀ mímọ́ ṣe dáadáa sí ẹbí ẹbí tá a gbàlérò ní àárín yìí òun náà làwọn tó súnmọ́ wa yálà nínú ẹbí bàbá wa ni o àbí ẹbí ìyá wa ẹbí eléyìí tá à ń sọ yìí ó ti kú òníyàwó àtọmọ ó ti di ẹbí ní ńlá ó ti di extended family tó fi já sí wípé gbogbo àwọn tó jẹ́ èèyàn bàbá wa àwọn tó jẹ́ èèyàn ìyá wa bá a ṣe máa ṣe dáadáa sí wọn tẹ́bí ò ní tọwọ́ wa bàjẹ́ tá a máa da okùn ẹbí pọ̀ odidi ìjọsìn òun tó leléyìí náà lọ́dọ̀ ọlọ́run tá a gbọ́dọ̀ mójútó tí a fi kún ìran wa tá a fi kún àwẹ̀ wa tá a fi kún tìláwà kùránì wa àtàwọn ìjọsìn míì tá a tún ń ṣe táàfìráyè lọ níwájú ọlọ́run ọba àlekè ọlá ọlọ́run ọba ti pa wá láṣẹ nínú alukur'an lóríṣiríṣi àwọn ọ̀nà nípa ká máa ṣe dáadáa ká máa da okùn ẹbí pọ̀ nígbà ọba àlekè ọlá tó ń ṣàlàyé fún wa nínú ní sọ́rọ́tù chapter four verse one ọlọ́run ni wàtákùlọ́ àlẹ́bí tàṣà arham. e yá bẹ̀rù èmi ọlọ́run èmi ọlọ́run fẹ́ fi máa bẹ̀rẹ̀ ayín ọ̀wá awútọ́ ọlọ́run mọ́ mi la bákan náà wà àrùhámà ẹbí náà ó dọwọ́ o ẹ sọ́ra níbi kókún ẹbí kọtọ̀wọ́ yín já kẹbi bàjẹ́ ni tọ́lọ́run ọba àlékè ọlá fún wa nínú alukur'an nítorí àsìkò ká lórí àyà kan yẹn Muhammad sallallahu alayhi wa sallam ó ń ṣàlàyé fún gbogbo ayé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ lọ mọ̀ pé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn ẹbí yín kẹ́ ẹ máa nawọ́ rẹ sí wọn kẹ́ ẹ máa da ẹbí pọ̀ kọ́mọ̀jẹ̀ pọ́wọ́ yín lẹ bí ó ti já kẹ́ ẹ má ṣàbòsíṣẹ́ bí yín kẹ́ ẹ má dalúrú pọ̀ mọ́ sápà tó bá ti di bí ọ̀rọ̀ ẹbí eléyìí òun lànàbì ń sọ fún wa nínú hadithi èyí tí ìyá wa Aisha radiyallahu anha tí wọ́n gbà wá anábì ní ẹ lọ ọmọ o fẹ́ rí okùn ẹbí tẹ̀ ń wò yẹn arọ́hìmù mọ̀ alákọ̀ tó ń bèèrè àrùsì wọ́n mọ̀ gbé kọ́ àga àlárà ṣe ọlọ́run ni kí wá ni tí ó ń sọ tẹ̀kúùl máa ń wàsọ́là ní wàsọ́là wù lọ. okùn ẹbí ọmọ wa sọ wípé gbogbo ẹni tó bá ti ń dà mí pọ̀ ọlọ́run bá mi dàpọ̀ pẹ̀lú orí ayé àtọ̀run wà máa ń kọ̀tọ́ àní ẹni tó bá ti wá ń gé mi ẹni tí ọ̀dọ́kun ẹbí pọ̀ ẹni tó fẹ́ bẹbí jẹ́ ẹni tí ń ṣàbòsí inú ẹbí ẹni tí ń dalúrú pọ̀ mọ́ sápà ẹni tó já sí pé bí ṣe ń talẹ̀ ẹbí òun nìkan ní kówó ẹ̀ sápò ẹ̀tọ́ kálukú kò jẹ́ ọ̀dọ́dọ̀ wọn ló bá ń gé oko ẹbí ló ń ṣaburú sáwọn ẹbí ẹ̀ ní sa nǹkan bú sí wọn kí wọ́n má bàa rántí àwọn dúkìá eléyìí táwọn òbí wọn fi ilẹ̀ gbogbo ẹni tó bá ń gé ẹbí yìí kọ̀tọ́ àwùlọ́ọ̀ù àsọlọ́run ọba àlékè ọlá yóò gé kúrò nínú oore ni tóore ò ní jẹ́ tiẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ta ni ọ̀wà afẹ́ oore látọ̀dọ̀ ọlọ́run ta ni ọ̀fẹ́ kọ́lọ́run da òun pọ̀ mọ́ oore ayé àtọ̀run ta lọ́fẹ́ kọ́lọ́run gé oore ayé àtọ̀run lọ́dọ̀ òun àṣewọ̀tọ́ ọba ti ń da ẹbí pọ̀ oore ọlọ́run ni ọmọ retí ìwọ tó ọba lọ́rọ̀ ẹbí ò nítumọ̀ lọ́dọ̀ rẹ ìwọ tó ní ẹbí ọba àdàrú okùn ẹbí ọba àjà tẹ̀ńtọ́bàjẹ́ ọ̀kan ọ̀bẹ bí rẹ ṣe òṣètà àti dẹbí pọ̀ ìwọ nìkan lọ́mọ tara rẹ màpọ̀ ọlọ́run gbé ọkú olóore ayé àtọ̀run nìyẹn ọlọ́run má gé orí ayé àtọ̀run kúrò lọ́dọ̀ wa ìmáàmù Bukhari àti Muslim àwọn ni wọ́n gba àdíìsì yìí wa anábì wa sallallahu alaihi wasallam ó tún wá ń ṣàlàyé fún wa nínú àdíìsì míì pé àṣetọ́ ọba ń wá oògùn owó tó dájú oògùn arísìkì tó dájú ó rò pé ń tà ń sọ ni kóhun ẹsẹ̀ máa wá orí olóńgbò káàkiri àbí kóhun ẹsẹ̀ máa wá ẹsẹ̀ asín ń tà ń sọ fún ọkọ̀hún anábì sallallahu alaihi wasallam nínú àdíìsì àfáà wa Anas ọmọ Malik ọlọ́run kó bá ní yọ́nú sí i ó lànà bí n sọ báyìí wípé mani ahaba anyibisatọ làwù fi rísíkì yìí wàyúnfà làwù fi afárì yìí fàlìyẹsìlì rọhìmà àfẹni tó bá já sí wípé ó ń fẹ́ kíjẹ àrísìkí òun ọ̀fẹ́ ọ̀fẹ́ dolówó ọfẹ́ jẹ́ni tí ọmọ rí jẹ tí ọmọ rí mú rọrùn tọ́lọ̀ wọn máa gbà yẹ arísìkí ẹ̀ tí arísìkí rẹ̀ ọmọ pọ̀ sí gbogbo ìgbà bákan náà ó tún wá ń wá oògùn àìkú ọfẹ́ kẹ́mi rẹ̀ ogun wàyí ń fà àlàwú fi afárì yìí ọfẹ́ kẹ́mi òun ogun látàrí dáadáa àáfàá ní kíní ọmọ ṣe ànábì sallallahu alaihi wasallam ó ní fálíyẹ̀ sílẹ̀ rọ́ṣímà kọ́yà máa ṣe dáadáa sẹ́bí kọ́ máa dokun ẹbí pọ̀ àṣẹ nínú ohun tí máa ń jẹ́mi ogun nínú tí máa ń fa kárìsì ọ máa pọ̀ sí òun ni ká máa dẹbí pọ̀ ìrẹ́ ẹrúsìn ọlọ́run máa dẹbí ìrẹ́pọ̀ máa náwó fún wọn tí wọ́n bá ń ṣènáwó máa lọ ọbẹ̀ tẹ́ ẹ bá ní gbólò aṣọ ẹjọ́ jókòó ẹjọ́ parí ẹ̀ láàrin ara yín má ro aburú sáwọn ẹbí rẹ má ṣe aburú sáwọn ẹbí rẹ jẹ́ kẹ́mi èrè ọmọ sáwọn ẹbí rẹ kó lè já sí pé arísìkì rẹ ọmọ pọ̀ kó lè já sí pẹ̀mí èrè ogun kó lè já sí pé oore ọlọ́run yọ ọmọ wà pẹ̀lú rẹ ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ kò lè má ṣẹlẹ̀ láàrin ẹbí ká máa rí gbólóhùn aṣọ ká máa rí àìgbọ́ra ẹni yé ká máa rí gbódó oró sọ tírú eléyìí bá wá ṣẹlẹ̀ solution rẹ̀ kọ́ ni ká sọ pé àní bẹ́bí ṣe mọ̀ eléyìí kọ́ ni ti ń kàn nínú ẹ̀sìn ń ló fi já sí wípé táwa bá ń ṣe dáadáa sẹ́bí táwọn ẹbí ò ṣe dáadáa sí wa ìwọ ń lọ bí ìnáwó àwọn ẹbí rẹ wọn èèwà bí ìnáwó tiẹ̀ ìwọ ń ṣe dáadáa sáwọn ọmọ wọn àwọn ń ṣaburú sáwọn ọmọ tiẹ̀ ìtọ́kàn kan ni kíwọ náà lóò ní ṣe dáadáa mọ́ ìwọ náà ó tún máa ṣe dáadáa lọ ni ẹ wá àwọ àdíìsì méjì látọ̀dọ̀ ànábì wa sallallahu alaihi wasallam nínú àdíìsì eléyìí èyí tí àáfàá wa abdullahi ọmọ amuru ọmọ as tí wọ́n gbà wá kọ́lọ̀ ń kó bá ní sanwó ẹlẹ́sàn rẹ̀ wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ó ní láìsàlì wá sílù bèlìmọ̀káfẹ́ kèé ṣe pẹ́ni tí ń dẹbí pọ̀ látara pé ńgbà tèmi ń ṣe súná ọmọ ọwá ó fún mi ní one thousand tóun náà bá ṣe súná ọmọ èmi náà lọ màá fún ní one thousand kèé sẹni tọ́já sí pé ó ń fi nǹkan di nǹkan àbẹ́ni tọ́já sí pé tá a bá ṣe dáadáa sí òun náà ó ṣe dáadáa tá a bá ṣaburú yóò ṣàbù eléyìí ọkọ lẹ́ni tó ń dokun ẹbí pọ̀ wàlákì náà lè wá sílà alẹ́bí ìdá àkọ́tọ̀ àti rọ́ṣímù wà sọ́là ha òun ẹni tá a lè pè lẹ́ni tí ń dakun ẹbí pọ̀ gidi òun lẹ́ni tọ́já sí pé tó kún ẹbí ẹ̀ bá ti fẹ́ já yọ wàá sopọ̀ táwọn ẹbí ẹ̀ bá ti ṣe aburú sóhun òun ò ní ṣaburú padà dáadáa ni ó máa ṣe eléyìí ló ń túmọ̀ sí pé a fẹ́ sokun ẹbí pọ̀ eléyìí ló ń túmọ̀ sí pé ẹbí wa ò ní ṣe kíni o kò ní í já àdíìsì ẹyọ kan tá a fi kún tá a fi kó lẹ̀ òun làdíìsì eléyìí tí ànábì wa sallallahu alayhi wa sallam tí wọ́n ń ṣàlàyé fún wa nínú àdíìsì tí wọ́n ti ń sọ fún wa nípa kí la máa ṣe tó bá ṣẹlẹ̀ pá wà ń ṣe dáadáa sáwọn ẹbí wa ṣe làwọn ẹbí bá ń ṣe aburú sí wa àwa ń lé eku sí àwọn ẹbí wa làwọn bá ń lé ejò sí wa ẹ jẹ́ àwọ àdìsí àfáà wa Abdullahi ọmọ Mas'ud kọ́lọ̀ ń kó bá ní yọ́nú sí wọn wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé láyé ànábì sallallahu alaihi wasallam anna rajulan qala ya rasulallahi iná lè kọ̀rọ̀ bàtán àsìlùhùn wàyàkọ̀tọ̀rù ni ó ní wà ànábì ọ̀rọ̀ àwọn fámìlì mi mo gbé wá èmi máa ń ṣe dáadáa sí wọn èmi máa ń dokun ẹbí pọ̀ ṣe làwọn máa ń ṣaburú sí mi àwọn máa ń gé mi mọ̀ ní wà ó sínú ilé inú wàyùsìwú náà ìlàyà gbogbo dáadáa ayé tí mo máa mò ń ṣe sí wọn Aburu wọn fi ń san padà wà á lùmọ̀ á ní mú wàyè jẹ́ àlùnà àláyà èmi máa ń ṣe sùúrù tí wọ́n bá fẹ̀ mí tí wọ́n bá ṣe ń tí ọ̀tẹ́ mi lọ́rùn èmi á máa mú mọ́ra ṣùgbọ́n àwọn báyìí ìṣesí àìmọ̀kan ìṣesí ìgbónára òun náà fi ń bá mi lò bó o ní ṣe wá máa ṣe sí wọn ànábì sallallahu alaihi wasallam ó ní wà arákùnrin yìí là ń kúntà kàmá kóòtù tó bá já sí pé ń tọ́ ọ faka anna máa tù sí fùhùmùlmọ́là ó dàbí ìgbà tó ń fún wọn léèrú gbóná eérú gbóná ló ń tì í lẹ́nu yẹn ìwọ máa ṣe dáadáa lọ aburú táwọn bá ń ṣe kò lè dọ́dọ̀ rẹ̀ wàláyà zálù máa kàmínà lọ ìzọ̀ yìí rọ́nà gbogbo bá bá ṣe ń sa burú sí ọ tí wọ́n ń dètè burúkú sí ọ ọlọ́run wà á gbé olùrànlọ́wọ́ dìde tí ó máa wà pẹ̀lú rẹ máa dúntà àlàáfíà lódiwọ̀n àgbà tí wọ́n bá sì ń ṣe dáadáa lọ tí wọ́n náà bá ti wá rò pọ̀ ọgbọ́n pé wọ́n ń saburú ìwọ náà máa saburú ọlọ́run ẹni tó ń kọ́ ọ lọ́wọ́ ẹni tí ó máa ràn lọ́wọ́ ọlọ́run wà á gbé kúrò fún wọn náà àfẹ́yìntẹ́ ẹ jẹ́ bí tẹ́nìkan bá ń ṣàbúrú sí ọ nínú ẹbí ìwọ ma fàbúrú san padà dáadáa ni o fi máa san gbogbo àwọn gbódò rọ́sọ tí máa ń ṣẹlẹ̀ nínú ẹbí inú rọ̀mọ́dọ́n la tó wáyé kálukú ọ̀fẹ́ bí ẹ̀ mọ́ra ká yanjú àwọn tó lè máa fa wàhálà nínú ẹbí wa tá a bá ti pera wá mùsùlùmí òdodo tá a sì fẹ́ ríyọ̀nù ọlọ́run ọlọ́run já ríyọ̀nù ẹ̀ láyé àtijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ilé ẹ̀kọ́ muflehun high school àwọn náà sọ nígbò wé ètò tẹ́ ń gbọ́ ètò alimuflehun kọ́lọ́n kó san gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ lẹ́sàn-án rẹ̀ nínú àwọn àbẹ́ẹ̀rẹ̀ ẹ̀yin tó ti pọ̀ tẹ́ ẹ ti fi sọwọ́ ránṣẹ́ kásáré mẹ́yọ kan àbí méjì lórí ọ̀rọ̀ àdúrà tá a ti sọ lọ àwọn kan ń béèrè pé dandan náà ní sára ẹ̀kọ́ àdúrà ni kó jẹ́ pé tá a bá ti ṣàdúrà tàkà ẹ̀sẹ̀ máa fọ́n ọkà bàbà àti àgbàdo gbogbo tí àtọ́ ń sọ nípa ẹ̀kọ́ àdúà kò sí ìtọ́sọ ilé ìlara tọ́ ọ bá ṣàdúà a lè ṣe sọ́dákọ̀ à ń fọ́ àgbàdo sílẹ̀ ẹ̀lẹ̀ à ń gún ọkà bàbà kèése ìlànà ìsìláàmù ara àwọn táwọn èèyàn bá lọ́wọ́ àwọn ẹlẹ́bọ nílẹ̀ yorùbá tí ọ̀tàn lẹ̀ ni a ní káfàgbàdo ṣe sàárà a ni ṣùgbọ́n adìẹ tẹ́ ẹ fẹ́ kọjá àgbàdo ewúrẹ́ tẹ́ ẹ fẹ́ kọjá àgbàdo gan àgbàdo ti pòpọ̀ mọ́ yéèpẹ̀ kò wúlò fún wọn ẹ ẹ ṣe bá wọn gbé inú nǹkan kan ẹ ẹ ṣe fún ẹ léèrí àbí nǹkan míì tí ọba ṣe kí ni o tí ọba tún wúlò fún wọn tó rí bẹ́ẹ̀ ká ṣe sọ́dákọ̀ lórí sàárà eléyìí ń bẹnu lànà ẹ̀sìn èèyàn gangan náà ni a ṣe sọ́dákọ̀ fún púpọ̀ jù ewúrẹ́ ń tójú lówó rẹ̀ ni ó ṣètò jẹ ìmọ̀ ẹ̀ adìẹ eléwẹ̀ ni ó ṣètò jẹ ìmọ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dọ́ ọlọ́run tó sì ń bẹ fún wọn ní ẹ ṣètò ìjẹ ìmú fún wọn irú owó tẹ́ fi máa ṣe lè lè fi ṣe sọ́dá kọ̀ fáwọn olòṣì yóò máa wúlò fún wọn ìbéèrè yín lórí pé ṣé dandan ni kọjá pé ká ta ẹ̀jẹ̀ sílẹ̀ tá a bá ti ṣàdúà kọjá pé dandan ṣàdúà a gbọ́dọ̀ padìẹ àbá a gbọ́dọ̀ pẹran eléyìí èsì dandan nù lànà ẹ̀sìn rárá ta lọ gbọ́ yé ọlọ́run yóò ṣàánú wa o títí òru ọ̀la bẹ́ẹ̀ máa gbọ́ wa èmi lọ́mọ ẹ̀yà Islam Rasheed Ashim Abu Anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh